Gracias. لنبيه قال عن بعيره نوح عليه السلام وقولوا استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا إن الرزق والملك يتبع سبحان الله إن آمنت إن كنتم آمنتم بالله وعليه توكلوا إن كنتم مسلمين فقد قال الله في موسى عليه السلام يا ربنا إننا آمنا بك اللهم إننا آمنا بك ونسألك أن تجعل لنا ملكا لا نبغي على أحد وتملك وتملك ملكنا إله أن يخشاك ويرحمنا برحمتك وأن أرحم الراحمين يا رب العالمين. بل لا يسرهم وتبرني أن يتقوى بجوم الله. أو قد لجمنا نبينا صلى الله عليه وسلم ìrẹ̀lẹ̀ ìṣàmì káàkiri máa kó kópa sí ọmọ ọ̀fẹ́ sí ọmọ nílẹ̀ ìpáyọ̀wọ̀lá tó yọ ọmọ nílẹ̀ gbogbo òbí kì wọ́n wé gba kí ní ìsìlámà mọ́ ọ́n yé ìyá níbi tí ọ̀rẹ́ àdébí sábà máa ń gbé pàálí pàtó yóò mọ̀ ẹ̀sọ́ máa dá lójú wọ́ ọ̀rọ̀ ọmọ àdébí pàálí. Owó ọjọ́ kan ní káàkiri máa wá lè rọ̀ ile maka dada bẹ́ẹ̀ ti di kama gbola níbi kó wọn dẹ yọ kama kó yí pamẹlẹ àwọn akọ mi lóya ọba ten thousand àbí kí mi bá níbi kàmi lóya lọ kàmi bẹ̀rẹ̀ lọ bẹ̀rẹ̀ máa ní ní kó máa ní yẹn lọ dáwọlà. Màmí sọ́jà lọ ọmọ lóòdù. Tàbí jù tàbí kéré títẹ̀lù kafiru maka maya olùpamọ wọn yẹra máa wá jẹ òun máa tó ojú bá lè jù wọn tàbí ọjà òun tó mọ àwọn kílẹ̀ bá lè tẹ́tẹ́ ló dáma ní nínú níbi tàbí ìwé kí àyàjà lẹ̀ ẹ̀ tàbí nínú ọmọ ọ̀rẹ́ wọlé ní ọ̀dà ká olùjà ilé ìlẹ̀ ìlà ìlà abẹ́ nínú pápọ̀ màdúbí alẹ́ nìyí. Jẹ́kí ní akọ́lọ́ Adébí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ẹ̀wù gbóògì àtẹ̀rẹ̀ bá níbi. Ìpàtẹ̀ ẹ̀sẹ̀rẹ̀ fún ìjọba. Gbóògì Dínà máa ń fi kílẹ̀ kàkà máa fún yípa bò. Ẹ̀wù gbóògì àtẹ̀rẹ̀ bá níbi bá. Bàtẹ́ ìpàtẹ̀ wọlé lẹ́nu. Màá rẹ̀ fọ́ fọ́ọ̀mù àyùbáyà ìṣẹ́wọ́n níbi náà ní ìyàmọ́ ọmọ ìyẹn tí ó bá ní kàrà jẹ. Òǹlẹ̀ kàdé nínú yẹn ni precaution gbàmọ́ tí ìjọba òrátá ní màkàmá ní kí ká máa tó bá ní òjò lọ́wọ́ àwọn àmọ́ àwọn ọ̀gbà tí ó lè ní kàdá. Ìgbẹ́lẹ́ bí dúdú òkun náà máa jẹ ní kuna lile maandika dabani kanyala maandika dabani pakanya lili piteleka basi pakanya likma fina nyala yauka pakuli kadaba maya wamedali yodaka makiwa wameleta ngangeti nijika Abdurrahman bunu Auf ọgbẹ́gbọ̀ jẹ́kì náà dọ̀rẹ̀ ma dọ̀rẹ̀ akẹrẹ kókò tí lé ìdáyìmọ̀ tí nígbà yìí yóò máa nígbà pàṣẹ bàkó iye tí mẹ́tọ̀ bàbá mú ní kó má ní ìyá àti ní ìdẹ́tẹ̀ mú ní kó má ní ìyá àti ní ìwọ ẹ̀mú mú dábàá ìwọ dábàá yìí ọ̀rọ̀ mi nígbà pa ìdí tí ó ń tẹ́lẹ̀ láì ìdí kàtó náà dá Tọ́wọ́wé dígà, mo náà gbọ́dọ̀ kọ̀ ini ini Allah lulululu. Níbi àní ni àwọn àwọn àgbọ̀rọ̀ bá ọ̀rọ̀ ini juga máa bàjẹ́ ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ àwọn owó. Ìyé níbi mo bá lọ́wọ́ àbárò ọ̀gbìn màjá pàjọ màjá dára lórí àmàlà lọ́rọ̀ fún mi. Màtá níbi níbi ní táwọn alára tó bẹ̀rẹ̀ yẹn wá táwọn yọ. Olùdíje àti ìgbìyà bọ̀rẹ̀ kò ní lọ́gbìn àájọ bí màmá náà. Ẹni tó ń dá níbi ìjọba ẹ̀wọ̀n níbi kékeré. Níbi tọ̀ gíga yá tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tó lóko dá sí kó o náà kúrò lòlòlò ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin màmá bàbá wà pẹ̀lú pàmì ìtàkàtà àti ẹlẹ́lò ìdàgbẹ́ ìlú yáyà kàfáyà níbi ẹni ni òun náà ti gàjókòó lòlò ìbílẹ̀ sàmìkà rẹ̀ ìwádìí òkú àdàkájọ abáyọ ìlú Eh, amin ako abi rum babu pari masi superpower yi o ya na ma pe headquarter ma on do mu bi kapi tuba tuba un ta ba dia o yo mu be le ba e lu mu o ya na rum o lu go lu go amale li di superpower ta di pari ti ta mo oba o yo mu mo le mo mo ba ku kuelu nukulubeli owaombe opele kalibi nati labare dao apiungi kwanti imani jasia bon opele mashana takbiri allahu akbar allahu akbar le unati kiozola kitulizola hiyo wema ni amaza mane mane jadaba yo yuko bioni ẹ̀múdọ̀ rọ́jì àbámẹ́ríkà ń wọ́n òyìnbó bàbá wà yìí gbé ìyá ayọ̀ ẹlọ́mọ yìí gbé lòmí àtàlẹ́. fún mi àgàgà ẹ̀mú báyìí kàmọ́ni ọjà méjì ẹ̀dọ̀kọ́ lọ kẹ́ni àjọ lẹ́lẹ́. ẹ gàbé ìlú náà ní ilé ní kàlẹ́. ọ̀là ẹ̀sìn máa ká àyè ní ọmọ ọjọ́ ní ní ìlà. ìlú máa yà ọ̀ wá ní ọmọ àká. àmọ́ ọwọ́ rẹ̀ bíá bíá bíá bíá bíá bíá. àmọ́ ìjà yìí Uma de que no esta que tiene tú en Quitere lo que hacerle con Uma tiene a tener esta que hago yo de que hay su línea na putu que do un pa. Ama lo que lo ma hongo. Kakini ni ani baya nyuma kuma ko kulillahu ma. Ma alikal mulk. Kama lahu. Ma alikal mulk. Yusufu kinuko ọ̀rẹ́ tó kẹ̀nẹ́ dúró ṣe náà yá ni. Àdébí Gánìmá yìí mútu kó alo, kẹ́ mútu kọ̀kọ̀ bọ́jọ́, mútu kọ̀kọ̀ bọ́jọ́, kẹ́ àwọn obìnrin pẹ̀lú bí ìkẹ́lẹ́ máa jẹ́ mútu wà ń bẹ̀rẹ̀ ohun mẹ̀jọ rẹ, kó àwọn mútu fi òun èlé kó omi tó kúrọ̀ kàǹdà yá lù yọ̀. Ẹ̀wọ̀n kẹ̀kẹ́ مالك الملك قولك نقول بسمعت وبنينك رويدو تؤتي الملك من تشاء أوه وإنهنك رسولا وتنزع الملك ممن تشاء وأمره يقوم بينك ريدو تي أبوك نلسيري يعني abudu kìnnì kọkiri pépìlà kìjọ lóyún kí wúwú tó alẹ kìtìrì yánlẹ pé bílà pé rọ́ọ̀dù pé kọ̀kiri kẹ́ ọ̀ kúrúkù wọn mú wó títítítítí ojú ọ̀rẹ́ lẹ́tẹ̀. Wo ojú kẹnu gbọ́ yóò lẹ̀ òwe ojú ọ̀rẹ́ jẹ́ abudu kìkì ìyáni ojú ọ̀rẹ́ lẹ́. Abudu kìkà mọ̀ dàbí ìjọ ọ̀la ojú ọ̀rẹ́ jẹ́. Wo ojú lẹ́yìn. وتعز من تشاء تشد كبعزة فوى وقيم kẹkọrẹ gẹrẹdọ wa kutu kẹnẹ lẹ kẹnẹ kù kàmú nà tó má lè lé tí kẹ kẹnẹ tó ń ti kẹnẹ kàmú nà yẹ yíw ta ló yẹ yíw ẹnẹ ní àkàwé kẹta yìí ẹyà tó dọ̀ ọ̀dà kùnà lẹ kẹta lẹ kẹ kù mẹnẹ lẹ ìjẹ lọ báyìí kẹbi kapa kó yẹ nà lọ́wọ́ gbogbo àwa lórí òjì àmì yẹn lé wọ́n fi fílù mẹ́tẹ̀sán rárá wọ́n tó tó àjẹ́ náà ọ̀kadà ene iredo ugene yomi mu pari mu gogo oje pakota gado ndu deno yomi ibo yo yo yo imudo imudo okoto mu abo ke amde mu ya ya iwon digini ebi togo amayo lele e, obele webe yo tu ke kanabale ebi de kele magideni a do yo lele ene to ke ya yore ya jena alaji Allah ẹ̀dá ló wọ ọyẹ́ nìmọ̀ ẹ̀dá tó fi ṣàṣọ ìdáná aláàjì tí kì í yọ oyé àbẹ́ẹ̀bí wọ́n gàbàrà tó bí ilé ìlé wa sẹ́mẹ́nà lẹ́nu kó wọ́n mọ̀ ẹ̀dá tó fi àdúgbò wa fi àtẹ́lẹ́ kí ayé yóò ní àmọ̀ ìpínlẹ̀ mùnáfìkì tó kì í kótó báyìí translate lọ́nà múnà ọjọ́ ẹ̀rí mùnáfìkì lẹ́nu tó dẹ̀ máa máa lò ó lò ó náà yìí ẹ̀ máa máa gbárùn-ún pátápátá máa dé yúé

kɔmɛni tɛ a yɔ mɔ yi ilé mi dú kàtí ewu ɛnà tó ilé mi abɛ àná yɔ ɛ ìyá tí a yé ká ti tí ewu ɛ kàtí la ní ìtú ìdè tí o wà wúdú ɛmɔ nígbà tó bá yà náà ní ɛwà ká abéèrè wà má yọ ɛ kí a yọ yi tọkùtì pàdé rẹ tó kúyè kó kí a ti yọ mi à wẹ̀ mọ́. fi jẹ́ni ká tó kó ń ní ẹni tí wọ́n ti ń wá wẹ̀ mọ́ yìí. tí àjẹnu inú omi ní ẹnu gbogbo kàní ẹjẹnu wà pé inú omi lẹ wọ ẹmọ yín àbí èbìbì kẹlẹ màá bá rí mú tẹrẹ mi lẹ. ẹbí àrídà ẹ wa lè gbogbo wọn àwọn ọ̀rẹ́ ayé ayé tó ra ká ìnà or that when I tell you to get safe condition, I'm going to do when I do Rajaje, Manariki, Asigela Rauma, Manamu Mukola Rauma, Maya Jajala Rauma, and the Colaniola, which are the matter of the book. Ojo jẹ ní ìdí máa kàyàgá nípa ẹ̀rọ bí ní ìyá ìwé àkàyàgá tàbí lè ṣùgbọ́n àtàyọ̀ ọ̀yúrú máa fi hàn fún mi. ndị Ini eh, ibepa ma manoe mamdorida. Ura ibepa ma manoe mamdorida. Ali jene kama mamudi mbali ama mona mdoji ama muda do eba makedia ne kajangana ni la mala ta maoni lobo. Ana ne la mona ta mawo ọwụ ko kene leki mamode kọjá yóò rà tùdí ní tùdí ibi ò máa bẹ̀rẹ̀ aláì ìmílí ọ̀dí kà ní gbẹmú dábàá ọ̀rẹ́ òun yẹ ẹ ìròyìn alẹ́ àti àmọ́ àmọ́ ẹ̀ kò máa ti ìgbà ní. àmì ẹ̀mà àmì adé yẹ lẹ àmọ́ nù ọ̀nà lẹ yẹ ẹ̀ nẹ́lẹ̀ ni ẹ̀ ẹ̀ ẹ̀ ìgbà ẹ̀ sọ máa tó ọjọ́ lẹ àmì má mẹ́lẹ́ dé o. gbẹ́bọ̀ máa jẹ́ náà rán ẹkọ mọ ẹbọ ẹmu ma ẹtù mẹ ìdúrí kù ma wọn ní ìdí akẹbọ ẹta ní òòṣà láàyè ní ìtẹ nílẹ nìta ètò mọ ọwọ ìmọ tó mọ ọwọ ló tó kọlọ yà wọn ló fi yé kékeré ní ẹka tìdá ní ọjọ ń kí lo gbẹgbà kẹkẹ lẹwọ àtà ń kí mọ ọta gbogbo ìjọ máa dẹnẹ lọ abájọ yìí dẹnẹ ti dọgbọ ajá ń pa kẹtù lọ ọgágo ìlẹ̀wọ̀n òun tóbi tí ẹ yẹlẹ̀wí òyìn ọ̀yà sínú kóbẹ́ ní lálàmà tó kù máa rọ ní ẹlẹ́dà báyìí. olúbe òmàdú mẹ́gẹ́ẹ̀dì gbó ka ọ̀nà àkàbọ̀ ní ilẹ̀ ẹ̀ẹ́dù kó kẹ́ẹ̀dù jàmá sọ̀kọ̀ pé ilé lọ káàmùn ẹnu máa yà táwọn kẹ́wọ́ mẹ́ rẹ̀ wọ́n kó tó ọ̀pá tọ́mọ ẹ̀rù jẹun wọ́n lé ṣe kàmú lẹ́tí gèdè gbogbo bọ́lẹ́bà bọ́lẹ̀ ìdíje wọ́n kìlọ̀ gẹ̀. Màgáàdì àkà ní èso orí rẹ̀. Màgáàdì àkà ní mánéjì dàrẹ́tọ̀ rẹ̀. Màgáàdì àkà ní general manager rẹ̀. General manager tó ti kiri di Nàìjíríà iye kó Nàìjíríà ní abájọ yìí ndú ilé ìjọba àwọn àwọn ẹ̀sùnkọ́rọ́ dúkìá ọ̀nà àpapọ̀ jákàdúrì. Bóyá tó one hundred thousand, bóyá tó one fifty. lóde àti two hundred thousand ọgọ́mọ ìṣọ́ra má ìmọ̀ ìmí ìwọ̀npọ̀tọ̀ ti gbó ìkọ́ni kí kàkọ́ra ó yìí ọjọ́ mi ní ààbò ń bí wọn gbó ìkọ́ni ti kọ́ra ìyí mẹ́ta di ẹ̀rọ ọmọlá yóò tó ń kà sí kama zali ni nyuma bojo kero bobi ajo rema bobi memumato bibi bibi bibi kama mudi palilo kama zali ni bojo ajo samu kole inna allaha la yughayyiru ma bi qaumin ojo jente ki condition amone ele boka ma jo ni kana ti watu mu weluna aduna mawa wa ro wa kedo

ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخشاك ولا يرحمنا اللهم لا تولي أمورنا من لا يخشاك ولا ولا يرحمنا اللهم غفر لنا ذنوبنا اللهم إنا مذنبون فاغفر لنا خطايانا يا الراحمين يا رب العالمين اللهم آمنا في ولايتنا فوقين اللهم آمنا في أوطاننا وأمن المسلمين في أوطانهم جميعا من أقطار الأرض يا ذا الجلال والإكرام وصل اللهم على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا للصلاة يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله